ẹ̀yin ògbólangba tó rò wípé iṣẹ́ yìí lẹ fẹ́ yàn láàyò láti máa ṣe ẹ àlejò wa ọ̀gbẹ́ni Yọmí Fábíyì ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn àǹfààní kankan tẹ̀yin ti jẹ tí ẹ lè fi ṣàpèjúwe fún àwọn tó ń wò yín látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. àǹfààní pọ̀ lọ́sọ̀ à hmm. iṣẹ́ wa tá à ń ṣe iṣẹ́ tó ní iyì lọ́wọ́ ni àwọn ibìkan wà tó yẹ pé ẹni tó dagbádá tó ní millions tó yẹ pé multimillionaire ni tó bá débẹ̀ wọ́n lè ní excuse àwẹ́ ìṣe iv ṣùgbọ́n àwa báwa bá dé bẹ́ẹ̀ báyìí ọ̀hún tí ẹ fẹ́ hmm. béèrè bóyá aláìbí bóyá aláìbí òkìkí ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. mo ti lo ọlọ́run ti fún mi lórí ọ̀fẹ́ pé mo fẹ́ bá pírẹsidẹ́ǹtì nàìjíríà sọ̀rọ̀ nǹkan kan hmm. gbé mi lọ́kàn mo dẹ̀ wà lágbègbè tó wà mo dẹ̀ lọ mo ní mo fẹ́ bá aláyè sọ̀rọ̀ ọ̀rẹ́ tó kù ní ọ̀rẹ́ jí ò ok mo dẹ̀ fọwọ́ tọ́ security ah, I need to talk to the president ó dẹ̀ wò báyìí ah mo why <laughs> go mo dé kejì yẹn I I told him I want to talk to the president for one minute ó ní sir ah, go now wọ́n ti rò páwo ò lè ṣe bàjẹ́ hmm. mo dẹ̀ déwájú president mo ní sorry can I speak with you for one minute mo ṣe ń bá sọ̀rọ̀ tó dìde báyìí ní vice president dòde mo ní wàhálà wa kùbà dáàdi bíbí kiri tẹ bá wà ẹ bá kíra nítorí iṣẹ́ yìí náà ni hmm. bó tiẹ̀ jẹ́ pọ́nrọ̀ tí fẹ́ bá sọ ọ̀rọ̀ iṣẹ́ wa ni àmọ́ orí ọ̀fẹ́ yẹn ẹ mo ye lẹ́tà ti máa kọ ẹlòmíràn ti book appointment book appointment ìkan ti wà lójú ẹ pé ẹni yẹn wọ́n náà ń fa wàhálà wọ́n pẹ́pẹ́ sí o kí n jọ kí n máa bọ̀ bó jí kóhun tiẹ̀ gbọ́mọ fún mi ah, kí ló ẹ fà tó yẹn kí òun ò lè ṣàlàyé lórí fóònù wọ́n ti ń gbóhùn lọ́kọ́ gbàájà location ti wà lẹ́yìn Ìbàdàn mo bá dé Èkó nígbà máa débẹ̀ gbẹgbẹgbẹgbẹ máa wọnú court wọ́n ti dájọ́ pé ẹ lọ fi sí remand títí tó máa fi meet the bail condition níbi tá a ti ń wọnú court tí mo rí tọ́lọ́pàá fẹ́ máa mú lọ làwọn yẹn ti lọ sọ fádájọ́ yẹn pé ẹni tẹ́ ní kọ́ lọ fi sí remand ó dà yẹn pé èèyàn òṣèré kan tẹ́ mọ ní o bó ṣe ẹ́ ó ní kọ́ lọ dá padà so ẹ bọ̀ orí àǹfààní yẹn pọ̀ gúnṣẹ́ nìkan mo wá sínú ṣéǹbà òun mo wá tẹ̀lé wọlé sí wa níbàwọ̀ lóye jẹ́ sí mi lọ́rẹ̀ẹ́ mi ni ó ní ah, ó mọ èèyàn tó dá báyìí lóòdẹ lè pè kọ́ ti wá ah, mọ̀nà ẹ má bínú ẹnu iṣẹ́ mo wà kò ṣe kókó pè àmọ́ ó ṣe pè mí lálẹ́ àná ni pàtó hmm. máa fi dàárọ̀ ìmú ṣe kí n ṣe káàkiri máa bọ̀ Ìbàdàn mo wà ah, ohun èlò sórí kan máa múrò ẹ̀ lọ sínú Kirikiri wo bí lọ ṣètò ó dẹ̀ ẹ̀mọ̀ láàrin kábọ̀sì bọ́ sí ká wá soríṣiríṣi hmm. àǹfààní tó wá lọ wà. ẹ wo tábà ní ká máa sọ àǹfààní yẹn lọ lénìí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ àǹfààní tẹ́ǹsọ̀ yìí gan wá jẹ́ kí n rántí láìpẹ́ yìí hmm, ẹnìkan ṣaláìsí Mojíọlá Ìyá ẹ̀yin ni publicist wọn ṣé gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé nípa bó ṣe fẹ́ sin wọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ sókè tẹ́ ń lọ sódò yẹn ṣé ara àǹfààní kan náà la lè pé àbí báwo ni ká ṣe sọ yẹn sí. Si? ah àǹfààní ni ká pé o hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò yé wọn ipa tí àwa ń gbìyànjú àti kó báwọn èèyàn ṣe rí wa wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ àdàbí soldiers ni hmm. tí ológun kan bá mọ̀ pé ẹni tajọ́ ń ja ogun yìí tí mo bá bà mí tí n bá ṣe bẹ́ẹ̀ tí mo kú sójú ogun yìí ó máa fi òkú mi sílẹ̀ kò ní bojú ẹ̀yìn hmm. wọn ní ná ní ara wọn ibẹ̀ yẹn gangan lẹ ti lose ogun ṣùgbọ́n ó ti di ìwà wọn pé tí n bá ṣubú o gbọ́dọ̀ gbé mi. bẹ́ẹ̀ni. wà á fi apá kan máa jà wà á fi apá kan rí pé owó mi bó jẹ́ mo wà láàyè ni mo kú ni o ẹ gbọ́dọ̀ gbé òkú mi lọ báwọn èèyàn mi. Hmm. so ẹ mọ̀ kò wá ń ṣe bẹ́ẹ̀ pé ká wá máa ṣiṣẹ́ yìí ẹni tó lọ ṣáàjò pẹ̀lú ọmọ oṣù méjì lọ́wọ́ hmm. kò níran pé òun ò ní padà sílé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó bá wá fún bẹ́ẹ̀ nìyẹn àwa tí gbogbo alamọ̀ pé àti àyè àti gbígbé ilé ayé ṣe oríṣiríṣi nǹkan àti gbogbo nǹkan tá a máa ṣe ni so kò ń ṣe pé ikú kò ń ṣe kàn tó ẹkú gbọ́dọ̀ yìí kò ń ṣàjèjì oníkálukú akọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ kó káwa lára tí kú bá dé ni irọ́ ni a ti mọ̀ tipẹ́ màmá mi mọ̀ pé jọ́kan máa kú èmi gan mọ̀ pé jọ́kan máa kú so anybody mọ̀ pé anybody lè kú anytime ṣùgbọ́n a gbọ́dọ̀ àwa ta wà ńlẹ̀ àwọn àyè yẹn a gbọ́dọ̀ máa ṣe lẹ̀ ẹni ò ní sọ thank you sí wa ó ti yẹ yín hmm. so òun la ṣe wò pé kí la ṣe. ẹ wo iṣẹ́ gidi lẹ ṣe iṣẹ́ ọkùnrin lẹ ṣe mo kí yín gidi gan pé ẹ